mo fi ń ṣe é ni. kí ló dé bẹ́ẹ̀ kí lò ṣó ń jẹ wá ni. ìyẹn ni máa sọ níwọ̀n bá ìgbà tó bá ti tẹ̀ mí lọ́rùn ó yẹ kí n máa ṣe lọ ni. o ti dà mí lóhùn mo ní ẹ̀mí lò ẹ̀mí lò ni mo láti ṣe kó tó lè tẹ̀ lọ́rùn ṣé méjì tá a ti ṣe ṣé kò yẹ kó tẹ́ ọmọlúwàbí ẹ lọ́rùn. nígbà tí mi dẹ̀ ṣe ọmọlúwàbí kọ ẹ̀dẹ̀ mọ ìgbà tẹ́ ẹ̀ ṣe lọ́dọ̀ yà lé mi o tẹ bá máa jàjà wà lọ́dọ̀ ti tèmi ẹ̀ tún nílé tẹ̀ ẹ̀ ń lọ́rùn nígbà tí tẹ̀ máa bọ̀rọ̀ jẹ pátápátá ẹ̀ ń rìn ìrìn àjò fún ọ̀sẹ̀ méjì. Ah. ọ̀sẹ̀ méjì tí wàá pẹ́ jù. Ah, èmi ò lè mọ́ra o. Ah. wàá wá débi pé mi lè para mi o bọ́wọ́ èkó ṣe mọ́ ló fi ń bọ́jú wọ́n méjì tà ṣe ẹ̀kú tẹ̀ lọ́rùn ẹ̀kú méjì ẹ̀kú tẹ̀ lọ́rùn. ṣé o ṣe ọdún. a dúpẹ́ fọlọ́run. ẹ rà ipò òjíṣẹ́ mi fọkọ ẹ. ẹ mo jíṣẹ́ yín fún un ó dẹ̀ sọ wípé òun máa wá rí yín lópin ọ̀sẹ̀. ẹ mo ṣe ń dúró de o. ẹ ó máa wá. ọ̀bùrọ̀ ẹ ó ṣe àfẹ̀mọ́jú àbẹ̀kọ̀ ní kẹ́ wá kí wa. a máa wá kí yín tábàtì ẹ̀ máa wá kí èèyàn nu ilé yìí àwọn ìyàwó mi méjèèjì la máa wá kí àwa kí yín òun ẹ̀gbọ́n mi àwa rí yín ni. nǹkan kí tún nìyẹn o nípa ọ̀rọ̀ ọjà mi ni mo ṣe wá rí yín. ọ̀rọ̀ ọjà mi ti báwo ṣé mo ti ní kọ́kọ́ ẹ̀ wá rí mi n tí n bá ṣe fọ́kọ ẹ̀ wọn náà ni mo ṣe fún. rárá o kò jọra wọn o ọ̀rọ̀ ọjà mi ó ṣe kókó o. ṣé pé lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ ọlá ọkọ kò tiẹ̀ ràn ìyàwó rárá. ẹ̀yin lẹ sọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n mi. bí ẹni wípé ẹ mọ̀ wá ọkùnrin kò wọ́pọ̀ nú ọkùnrin tó rántí wípé obìnrin kan báwọn jìyà bí ọlá bá dé tán á gbàgbé wípé ẹ̀gbọ́n mi ló ràn òun lọ́wọ́ ni bí ọ̀rọ̀ ẹ̀dá ṣe rí nìyẹn. Ah, ah, ah. ẹ̀yin obìnrin ò tí a wá gbẹ̀rí àwọ̀ ọkùnrin jẹ́ mọ́ gbogbo alẹ́ ti sọ́dá láìda. òbí lè ṣe ń sọ̀rọ̀ ṣẹ́jọ́ obìnrin ni ṣẹ́yìn ọmọ wípé èpò tó pọ̀ ni ò jẹ́ ká mọ àlìkámà láàrin yín ni. ẹ̀yin náà lẹ̀dẹ̀ máa ń sọ ẹ ní àjọjẹ òdò bẹ́ẹ̀ nìkan ò bá ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a kà sálíkà kò burú a ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ délé ẹ wo ni wọn bá wá ń tẹ ọ̀rọ̀ tèmi ò láròyé nù ètò tó ti wà ńlẹ̀ ni. sọ̀wédowó ni màá fẹ́yìn méjèèjì. ṣáṣá dowó lé ni. Ah, agbọ̀rọ̀ lọ. ẹ wọlé kíkà yìí. ẹ ṣí ẹ̀ mọ́ mi. thisgospelbeat.com. hello ẹ jọ̀ta ni mo bá sọ̀rọ̀. erin èmi ò mẹ́rin o. nítorí àsìlá ò jẹ ẹranko kẹ́ni tó ń sọ̀rọ̀ dárúkọ ẹ̀. Ah, ah, ṣọlá má bínú nítorí ọlọ́run. aago mi sọnù láìpẹ́ ni báwo ni kó ọjọ́ mẹ́ta. ẹ eh, àlàáfíà làwọn náà wà o ga o. eléyìí tó pè mí lọ́sàn-án yìí èmi mọ̀ pé tó bá nídìí babaláwo kì í rí kó asín. tòótọ́ ni ìyẹn náà dẹ̀ dà o níbo ládùúgbò mi ló wá wà. ah ah tòsí mi gan-an ló wà bóyá kókó yà níbi bàkárẹ́ra àbí báwo ni. ẹ ọ kò sí nǹkan kan máa bọ̀. wo èmi nìkan ni mo wà nílé. ó dà mo ń retí ẹ ó ṣe. bó ṣe ń ṣe mí látàárọ̀ ó dà mí kó fẹ́ rẹ̀ mí díẹ̀ màá fẹ́ délé ìwòsàn tí má dẹ̀ ti kúrò bẹ́ẹ̀ a máa gba bẹ̀ lọ́lé a jẹ́ pé eré gbogbo tún di lọ́la. kò burú mọ́ ọlọ́run àfúrà àlàáfíà. tí ìyá fún mi bá yàbí toró sọ fún mi pé tóun bá ti ń tì gbòòrò bò wọ́n lọ́dọ̀ mi sọ fún pé mi ti lọ ní abẹ́ máa pàdé mi. ẹ kú lé o. ṣe mẹ́ ṣé eléyìí tẹ́ ti ń bá bọ̀ látẹ̀yìn wá nìyẹn àbí ìtẹ́ ìṣe lọ́wọ́lọ́wọ́ tí mo ka yín mọ́ bẹ́ẹ̀. Ah, rárá o ẹ wò kọ́kọ́ ta kọ́kọ́ máa ṣe náà rè àti ẹ̀ tí ìgbà débi kọ̀ọ̀kan kó tó di pé ẹ wọlé yẹn. Ah, ibì kọ́kọ́ lẹ ti bẹ̀rẹ̀ kó tó di pé ó wá ẹ wálé. ó pè mí lórí aago mi. ó pè ẹ lórí aago. ibi táṣìṣe ti bẹ̀rẹ̀ náà nìyẹn. àbí níbo ló ti mọ̀ rí báwo ló ṣe mọ aago ẹ̀ ti mọra wa tẹ́lẹ̀ náà bó ti máa tẹ́lẹ̀ a ṣàgbà wípé ẹ ti fẹ́ra yín rí àbí. bẹ́ẹ̀ni hmm. ibi tẹ́yìn ọmọ òwòye ti ń ṣàṣìṣe náà ni ẹ lẹ́mú mu bẹ́ẹ̀ lẹ gbọ́wọ́ kò lọ́rùn àgbẹ̀ ẹni tẹ́yìn àti ẹ̀ ti jọ fẹ́ra yín rí tọ́rọ̀ òdẹ̀ láàrin yín mọ́ ṣé bó yẹ kẹ́ ẹ jìnnà sí ni tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣé ẹ̀yin mọ̀ wípé ó lè ṣàkóbá fún ilé tẹ́ ẹ fẹ́ lọ́wọ́lọ́wọ́. àwọn kan á ní a ti fẹ́ra wa rí o àmọ́ àfẹ́ra mọ́ àti wá padà dọ̀rẹ́. ẹ jọ irú ọ̀rẹ́ wo lológì ní bẹ́lẹ̀ ẹran dídì ń ṣe bójú bá pọ̀ firi ẹran ajẹ́ran jẹ ó mú nǹkan wá fún mi mo wá gba nǹkan lọ́wọ́ ẹ̀ irú ibi tó máa ń gbẹ̀yìn ẹ̀ náà rí àbí tẹ́yẹ ẹni tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ tó bá ka ẹ mọ́rú ilé tó ṣe lọ́wọ́ kí ló ṣe fẹ́ wẹ̀ wá wípé nǹkan kan pa yín ṣé o mọ̀ wípé ìgbà ló máa padà dá sí. sọ́wọ́ àwọn ò ṣe bẹ̀rẹ̀ kí n sọ kẹ́bù mi láṣìírí ọ̀rọ̀ ìjọ tó ń lọ́wọ́ wò mí jẹ́ ṣe rẹ̀ mọ́ láyé. ṣé ìwọ mọ̀ pé tóbìnrin bá ń ṣe lóńdó ṣe tí ò bá parẹ́ ó máa padà kọ̀ọ̀kan náà. síbẹ̀ yẹn tó bá tiẹ̀ wá pọn dandan ká ní dandan ni o gbọ́dọ̀ ṣe tó ń ṣe lákàyè ẹ̀ wá sọ fún mi pé ó yẹ kó o mọ ìyàwó mi kò yẹ kó jẹ́ nínú ilé ọkọ kò síbi tá àti kí n káàdì ìyálẹ̀ àpọ̀jù ẹ̀ ní ò dáa ẹ kò yẹ pé kò sí má jalè ìbílẹ̀ bá dáa. fún ẹ sí. ó ọ̀rẹ́ èmi náà ò tiẹ̀ mọ̀ jàre. Ah, o ò mọ̀ bíi ti báwo ṣó fẹ́ sọ fún mi pé oògùn ló lò fún ẹ. Ah, ah, oògùn bíi ti báwo rárá o ó rárá là ń sọ yìí ṣẹ́ni tá a gbé sílé tí ò ní ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò tó bá tún máa jàjà ṣe náà ṣe ló dàbí ìgbà tí èèyàn bá ń wọ́n mi sẹ́fọ̀ péré ó ti lọ wàrà ó ti bọ̀ ìgbà wo wá ni mi ò ní dógún síra mi. orúkọ ló kó ikún kó o tó gbin ẹ̀pà sí i kì í ṣàṣe pé ìgbà tó wọlé tán lẹ́ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nígbà tó mọ̀ pé kò kí ń tẹ́ lọ́rùn ó bá ti sọ fún àbí kó kúkú má fẹ́ rárá. ìṣẹ̀lẹ̀ mi rò kó máa yí padà ẹnu ẹ láwà títí tóyún fi dé èyí ṣọlá tó mọ̀ ṣe kò lówó lọ́wọ́ ẹni tó lówó lọ́wọ́ ni ò mọ̀ ṣe dáadáa yìí kí ni mo wá fẹ́ ṣe nítorí ẹ̀ náà ni mo ṣe ń dọ́gbọ́n ara mi láàrin àwọn méjèèjì. nǹkan tó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge òde òní rèé o ìfẹ́ owó ti jọba lọ́kàn wa ju ilé ayé wa lọ ọbẹ̀ tó ti jiná báyìí ni gbogbo wa ń wá kiri kí ló dé tó dúró lọ́dọ̀ ṣọlá abo ti rò pé òun náà ní padà wá lówó lọ́wọ́ ni tí ẹ bá jọ fi ìmọ̀ tẹ́ fi ṣe ọ̀kan olówó tó wá padà fẹ́ǹsì kọ́lọ́ má jẹ́ kó pàdánù pẹ̀lú ìtẹ̀rawọ́lé. èpè nìyẹn kí ló dé òun ṣépè fún mi nìyẹn. èpè kọ́ àlàyé ọ̀rọ̀ ni tó bá jẹ́ pé ọkọ ẹ ló ka ẹ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ kí ló rò pé ó máa ṣẹlẹ̀. ṣebí torí ẹ̀ ni mo ṣe wá bá ẹ kó lè gbà mí nímọ̀ràn ọ̀rẹ́ mi. ẹlẹ́rù ló máa kọ́kọ́ gbé <laughs> ta pẹ̀lú onílàjà tó tún ń da lérò ṣebí torí pé mo rò pé ó máa fún mi nímọ̀ràn gidi òun ni mo ṣe wá bá ẹ ewo ni mo tún ń sọ yìí. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò hàn sọ́kọ ẹ lọ́wọ́ ìyáálé ẹ ti wá di òrìṣà kúnlẹ̀ bọ́ báyìí ká ṣírí ọ̀rọ̀ yìí kó má bàa jáde. ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ òrìṣà fáwọn ta ni ó ń pẹ́ kó tó sọ tó bá máa sọ ni kó sọ kò sí ètò kàn mí ẹ̀gbọ́n kí ni mo ti ṣe kí ni mo ṣe. háà Bímpé jọ má bàa mi sọ má bàa mi sọ kí ni nǹkan tó tiẹ̀ dé náà ẹ gbogbo nǹkan ló máa ń jẹ ara oko lójú ọmọ wa sọnù wa máa wà kiri kí ni mo ṣe kí ni mo ti ṣe tí ojú òrìrì. Bímpé nǹkan tó yẹ ni ló yẹ ni ìwà tó wù yìí kò yẹ fún ìyàwó lé rárá. pẹpẹrẹ ń pẹ ó ń pẹ lẹ́yìn kólíkálukú yà mọ wọn rẹ. nǹkan ti wà lára Bímpé o nǹkan ti wọ̀ fún ẹ Bímpé ìwà kan ló wù yìí o ẹ jẹ́ ká bára wa sùn tọrọ ìwà kọ́ ló wù. jọjọjọjọ sọkàn mi. ó ní àwọn kìtò máa gbà mí ni. mi ah. lọ lé wa o. dé ẹ̀ dáná nù lé láàárọ̀ èmi àbí òsè oúnjẹ ńlẹ̀ mọ́ ni. oúnjẹ wà ń lè. àkílẹ̀ dé ẹ̀wà dáná. Ah, èmi máa pẹ́ jí ń tèmi o. kò pẹ́ jí. bẹ́ẹ̀ ni. ó fi hàn pé bàbá ò jẹun nínú ilé kan tó jáde láàárọ̀ yìí. èmi ò mọ ṣèbí yàrá yín ló sùn òun dàgbé fún mi kó tó jáde. Adébímpé kí ló dé tó ń ṣe báyìí ná. kí ni mo ṣe mo ní kí ni mo ṣe tèmi ò bá dáná ẹ̀yin ò ṣe dá. kémi dáná. ẹ ṣáà lè dá ni. nígbà tí wàá wà lé tí nǹkan kan ò dẹ̀ ṣe ẹ́ dúró ná Bímpé ṣó mọ̀ pé irú nǹkan báyìí ó ti wáyé rí nínú ilé tó jẹ́ pé mo dáná òun lọ́jọ́ náà ṣó mọ adúrú ọ̀rọ̀ tó sọ sí mi tán tó lémi fẹ́ gbà ṣe ẹ ṣe ó dáa kí ni mo fẹ́ fi tẹ̀wọ̀ ọmọbìnrin lọ́rùn nà. ẹ má tẹ́ mi lọ́rùn ẹ má tẹ́ mi lọ́rùn o lẹ́yìn kọlùkàlùkù wà lórí ọwọ́ ẹ̀ nínú ilé yìí ló bá tán. bọ́mọ yẹn ṣe ṣojú ẹnu ẹ̀yìn ìyẹn pọ́ńdọ́ mẹ́wàá wo irú ọmọlúàbí lèmi náà fi wùngbà tó rọ́kọ́ dé kí ló bímọ sí ló bá bẹ̀rẹ̀ ìwà pálapàla yìí. àwọn ọkùnrin wa pàápàá. wọ́n á rojú tán wọ́n á máa wá ìròjú káàkiri ibo náà ti rìn pàdé gan-an tó fi gẹ́rù yẹn náà wá níyàwó. èmi ò ṣebí ó kàn dé lálẹ́ ọjọ́ yẹn náà ni ló bá kóró yẹn palẹ̀ òun àtọmọ kan òun àwọn jọ ń ṣeré o eré táwọn wá ṣe ó doyún ṣé mi dẹ̀ mọ̀ pé ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí pé kéèyàn máa ṣẹ́yún òótọ́ ọ̀rọ̀ sí ni àti pé bóun ṣe jẹ́ gbajúmọ̀ yìí ṣé ó wá yẹ kóun fọmọ kan lóyún kóun wá sọ fún pé ọmọ ọwọ́ ẹ̀ nìkan lòun fẹ́ gbà òun ò ní fẹ́ níyàwó nígbà tó jẹ́ pé ẹ̀sìn tá à ń sìn pàápàá ó ti fààyè ìgbà kéèyàn fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ náà ṣe yáwó nìyẹn. àmọ́ ọmọ tẹ̀mí wo yóò ṣọmọ kékeré o àbí sisi náà fẹ́ ni. sisi kẹ̀ ó ti wọlé ọkọ kan rí ó bímọ síbẹ̀ pàápàá ó ní yẹn ń fìyà jẹ òun ló jẹ́ kó ń kó ń bẹ̀ ni. àbẹ́ẹ̀rí wa ẹ̀dà ṣé wọ́n tún fìyà jẹ ń bí báyìí ni ló jẹ́ kó máa ṣerú eléyìí tó ń ṣe. ṣé bí n tó sọ fáwa làwa gbọ́ ṣáàbà débẹ̀ bóyá arú wà pàlàpàlà tó wù yìí bóyá òun náà lòún wù lọ́hùn tí yẹn fi gba dà síta àbí òràgbé bọ̀ lọ́jà òkòwò lè adìyẹ a máa yégún a máa pogún olówó náà àgbètà ṣé yẹn ṣe ṣe. kágàtà lódó ká lọ kódà káfẹ́ òrin lọ ìwà tòní fatasílẹ̀ o ṣó ṣàdáyé lójú pé ẹ̀yin lẹ lọ́mọ ilé. lẹ́yìn ọlọ́run ọba àti ìyá ọmọ tó lè dáhùn ìbéèrè rẹ àmọ́ o ṣé ká má parọ́ ọmọ yẹn jọba bẹ́ẹ̀. kò lè má rí bẹ́ẹ̀ ṣé bá gbọ́ mojú lọ́mọ ń mojú àmọ́ pabambarì yìí tó wá ṣe ṣé ò lérò pé yẹ kó fi tọkọ yín létí. ìyẹn aṣòro díẹ̀ fẹ́mi láti ṣe láì folòlò fọ́hùn èmi àti ẹ̀ àjọ ọmọbi tí irú bẹ́ẹ̀ lè já sí i kán má dẹ̀ wá sọ pé ìyáálé ẹ̀ kan ló lè ní ilé ọkọ o. òun ló lè rẹ̀ ilé ọkọ ṣé òun tó ń wúrú wà yìí kò mọ̀ pé ó máa lẹ́yìn ni. wo jẹ́ ká fọ̀rọ̀ bí n pé lẹ̀ ẹ̀ tọ́lọ́run bá sọ yìí pé kúkú máa ṣàṣetẹ́ á padà ṣe náà ni àmọ́ kò ní jẹ́ látọwọ́ tèmi làṣírí ẹ̀ ti máa tú wo ọ̀rọ̀ owó ọjà ó ní mo torí ẹ̀ wá ọjà ti dé báyìí o owó tọwọ́ ẹ̀ mú ní kí n wá béèrè. owó mo ti ṣa gbogbo owó jọ owó ti wà á lẹ̀. bisimilá ọkà ìrọ̀lẹ́ mi yà. Mm. Mm. abẹ́bọ̀ oúnjẹ dùn dájúdájú dúpẹ́ lọ́sẹ̀ ìrànlọ́wọ́ síbi inú náà èmi kọ́ ni mo ṣe o àwọn ló ṣe. Hmm. Ah, ah. ẹ màá rí ìṣèkẹ ẹ kú ṣíṣe o ẹ rí mi ṣe o tọ́lá jiná o. àmín àmín ẹ <laughs> ṣe. gbé o. ṣé mi ló sùn ni àbí ìwọ. ta ni òye kó súnmọ́ àwọn méjèèjì ìwọ tó gbé polájà àtẹ̀mí tí mo tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ ọlọ́ṣà kan náà làwa méjèèjì. ṣọlá wo kò sí àǹfààní kankan nínú oorun tí yóò bá rí sùn kò dẹ̀ sí àǹfààní kankan nínú oúnjẹ tí yóò bá yọ mo jẹun mi ò yó nílé òun ló jẹ́ kí n wá síta. nígbà tí wọn náà mọ̀ pé ilé iṣẹ́ kókó sí ẹ̀ kí ló dé tó wàá dúró ti ẹni tó máa fún ẹ bó ṣe fẹ́ tó fi lọ bá bàbá lówó. <laughs> ṣọ̀rẹ́ ààyè owó ọ̀tọ̀ ni o ààyè ìjẹ́ ọkùnrin ọ̀tọ̀ tá a bá ṣe yẹn láti alẹ́ mọ́jú ààyè owó ló máa kàn láti àárọ̀ tí ò bá sí owó nínú ìfẹ́ kó lè dún ìdí nìyí tí mo fi mú olówó tí mi ò dẹ̀ fi owó náà sílẹ̀ olúkálukú pẹ̀lú ayé tiẹ̀ ni o. kó wá ní ṣeé ṣe kéèyàn jẹ méjì lábàládé ká má bàa lọ kábàámọ̀. kí ló dé irú ọ̀rọ̀ wo nìyẹn àbámọ̀ bíi ti báwo lọ́nà o. ta ló mọ nǹkan tó ṣì máa ṣẹlẹ̀ pẹ̀lú ìtì àlè ẹ̀rí kò tí ì sọ léni kò túmọ̀ sí pé kò ní sọ lọ́la o. fi tìyálé mi sílẹ̀ ọ̀rọ̀ òun ní inú ẹlẹ́dẹ̀ ló ń gbé ìgbẹ̀dẹ̀ ló máa jẹrà sí. ọ̀dà náà tó bá jẹ́ pé ọkọ ẹ̀ ló ká wa ń ọlọ́run ò ní jẹ́ ẹ tó bá fẹ́ jẹ́ kọ́ lọ́hùn-ún jẹ́ ó lè já wọn bẹ̀. tí wáyé mi wá yìí kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó bá ń pàṣàmọ̀ fún mi mo ti sọ ẹ̀ àbí ṣọlá kíní kan ni mo fẹ́ kó mọ̀ o irú ọlọ́run ni ò sí o irú ṣọlá pọ̀ rẹpẹtẹ jaburata pàápàá. wàá tún lọ bẹ́ẹ̀ lómi àbí. ó fi yẹn lé kò sí ìtọ́kùn ẹ̀kọ́ ìlú yẹn. kò ń ṣe pé mò ń ẹ̀rù ló ń bà mí olówó lọkọ ẹ̀ kò dẹ̀ sí ọ̀nà tí olówó òfin ní kọ ìwọ̀ sí i àgàgà tó bá jẹ́ látọ̀dọ̀ tálákà wọ́n á ní ohun tó lówó bá ṣe ti ilẹ̀ lọ. àlàáfíà lákòókò wa. ẹ ẹ dákun àwọn làkúté tá a dẹ ṣé ó ti ń mẹ́ràn. Ah! ẹ ò bàbá nǹkan tó mú kọjá ẹran ẹran bíi erin bíi ẹfọ̀n òun ló mú àti pàápàá èmi náà ò fìgbà kan ṣe èméjì lórí agbára yín àmọ́ ètò tí wàá ṣe lọ́tọ̀ yìí ah ó jọ mí lójú ẹ wo bàbá ṣé ni mò ń ṣe nǹkan tó wù mí nínú ilé ọkọ mi tí kò sẹ́ni tó lè fọhùn wọn ò lè tan kankan. wọn ò ṣe wá fọhùn wọn ò ní fọhùn ah! ṣé bẹ́ẹ̀kùn bá ń sọ̀rọ̀ ajá ò gbọ́dọ̀ gbìn àbómọ̀ ni alánú fọ́hún takọ pẹ́pẹ́yẹ wò ojú náà kọ́ lè wòrà wọn. ẹ ṣe wo <laughs> àwọn ò lè sọ̀rọ̀. ẹ ṣe wo pé bàbá mi. mo ṣe wá gbà ní sí ni wípé nítorí ẹnìkan lọ́lọ́run ṣe dá ẹnìkan ẹ wo bàbá ẹ má yẹ kí n parọ́ fún yín nítorí tèmi adébímpé lọ́lọ́run ṣe dá yín ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ kú gbogbo ìgbà. mo dúpẹ́ lọ́wọ́ mi ọwọ́ àwọn igba arúmọlẹ̀ ni kò mọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn wọn ṣe é. ẹ ṣe mo dúpẹ́. ẹ wò bàbá ẹ gbà. ìtí ò jẹ àdèdè pé ẹjọ́ wo náà ló yìí ṣe kan náà. ẹ wò oúnjẹ ọmọ ni. èdè máa jẹ pẹ́ẹ́pẹ́. ó dà kó burú ṣé o rí ibi tó o ti mọ yìí ìgbà arúmọlẹ̀ wọn fi ọ̀pọ̀ rọ́pò fún ọ. a ah, àṣẹ àṣẹ bàbá àṣẹ ẹhẹn bàbá ọ̀rọ̀ ọmọkùnrin tí mo bá yín sọ yẹn ń kọ́. ẹ mo wí fún ọ pé bó bá ti yé egun òtijọ́ rẹ ṣé bí mo pé o máa wòran rẹ wá ni. bẹ́ẹ̀ni ẹ wò ó ti wà níbí báyìí. ẹnu kó o mú lé mi lọ́wọ́ nínú. fọ́tò rẹ̀ ni o. Ah, ọmọkùnrin ọ̀hún rèé ojú rẹ̀ sì rẹwà o. Ah, bẹ́ẹ̀ni. kò burú ìwọ fọkàn rẹ balẹ̀. Ah, ẹ ṣé mo dúpẹ́ ṣé ẹ kú gbogbo ìgbà mi. wọ́n ṣe yọnu ìwọ ṣáà mọ̀ ṣe bó ti ń ṣe bó o bá ti yíwà padà bó o ṣe que ni kí n fi ṣe ọ́ lálejò. Ah. dédégbé mo ní kí n ra létí pé oṣù náà ti di mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn. mẹ́ẹ̀ẹ́dógún ah, ah pápápá oṣù náà ti parí lọ nìyẹn o. <laughs> ọlọ́jọ́ máa ń kájọ ẹ̀dá ni ò fiyèsí. <laughs> kí wàá ló ṣẹlẹ̀. ìgbà tí mi ò gbọ́ nǹkan kan náà ni mo ní kí n kí n sọ̀rọ̀. ṣé nígbà tí ọkọ yín ò fún wa lówó oúnjẹ ṣe rò wípé màá fowó ara mi lóúnjẹ sílé ni. ta ló ń bẹ̀ sọ̀rọ̀ oúnjẹ. ọ̀rọ̀ kí lẹ wá ń sọ. ìwọ ló sọ fún mi yín pé tóṣù bá parí òun ló máa san owó tó jẹ mí fún mi oṣù dẹ̀ ti parí ìmíì tún ti di mẹ́ẹ̀ẹ́dógún báyìí. àmọ́ láì sọ fún yín ó yẹ kẹ́ ti finú ara yín rò wípé mi ò tí ì lówó ni tí mo bá ti ní màá ti kó fún yín. o ò tí ì ní bí pé ìwọ ò tí ì ní ṣó mọ̀ pé oṣù kẹjọ rèé tó ti gbowó yìí mi tí mo dẹ̀ ṣàlàyé fún ẹ wípé owó ọjà mi lówó yìí. èyí kí ni gbogbo eléyìí báyìí ń sìn ẹ wo mi ò ní má sọ̀rọ̀ o ìtàn lèmi ò fẹ́ gbọ́ kí ló kọ́ mi pẹ̀lú ibi tẹ̀tí rówó ah ah mo ní mi ò tí ì lówó àbí kóòtù onígbèsè wà ni. àmọ́ ò lọ́rọ̀ tó dáa lẹ́nu ṣá ká tiẹ̀ wá gbà yí pé o ò tí ì ní owó tó fẹ́ dá padà fún mi ṣé kò yẹ kí ọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu. Ah, ìpínlẹ̀ ọ̀rọ̀ ní sunkún èkejì tọ̀tọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe gbé wálé mi gan ṣe gbé fún yín ṣé kí wọ́n máa ṣe yín bàbá kẹ́ẹ̀pẹ́ ni nítorí pé ẹ̀yà mi lówó. èmi adébíyẹ. Hmm, ẹni tó ń ṣe ègún ni ládàá. ẹni tó wá fún orin bú ni náà láìmọ rẹ. mi ò kúlẹ̀ ṣe ẹ ṣé mo dúpẹ́ àmọ́ o ní báyìí o mi ò tí ì lówó. bẹ́ẹ̀ ni. asalaamu alaykum. kí ló lè bẹ́ẹ̀ láàmú ẹ̀. ojú ọlá pé fi mí lẹ̀ sórí dúró lọ. ẹ má bínú èmi rò pé nǹkan tó wà nílẹ̀ yìí kì í ṣe nǹkan tó yẹ kẹ́ bá wa dá sí i a lè yanjú ẹ̀ láàrin ara wa. Ah, ẹ wò kò burú tó bá bá wa dá sí o nígbà tó ń ṣe bá ń ṣe àwọ ìkòkò. kí ló ṣẹlẹ̀ kan. mo jẹ wọn lówó ni mo dẹ ní mi ò tí ì mi àbí bọ́ ṣe fi àkékọ́rí o kò sí léegun tí wọ́n ti sìn lé mi lórí látàgbọ́n. ó fà àkékọ́rí ìwọ náà wàá fi jígà kọrùn lọ́rọ̀ wá di yánpọ̀yánrin bẹ́ẹ̀ yẹn. ṣẹ́yìn náà ti wá rí i pé kì í ṣe nǹkan tó yẹ kẹ́ bá wa dá sí nìyí nígbà tá à ń yára wa lówó àfìjà ṣe tábà máa san padà fúnra wa kó yẹ kó làjà lọ. kò dẹ̀ rí ẹ̀sán èèlò lówó ọ̀rọ̀ ṣé fẹ́ bá mi sọ ni. èèlò lówó ọ̀rọ̀. three hundred and fifty thousand. three fifty alájà tó wá dọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ létí fún ẹ lọ́wọ́. ẹ ṣe mo dúpẹ́ jazakala ọ̀háìrà. aláwọ̀ àmọ̀ ọ̀ṣẹ́. Ah, ẹ wá rú ẹ ṣe mo dúpẹ́ ẹ kó àbálẹ̀ mi tàbí eré onígbèsè tó bá ti gba owó ẹ̀ parí. ish. Mm. bíi kí ló ń ta kété fún. ojú nítorí ọlọ́mọ ò sá àtijọ́ àti mú ṣòro mo dẹ̀ tún wá lọ́mọ méjì sẹ́yìn ẹjọ́ nítorí olóhùn iṣẹ́ náà. ọkọ ẹ ńkọ́. ó wà sá òun náà ò ní iṣẹ́ àtìgbà tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ ní gbogbo nǹkan ò sì lọ déédéé mọ́ kódà tọ́rọ́kọ́bọ̀ tèmi náà rí lórí ọjà tí mò ń ta a fi jẹun tán ni tígbà fi rùn. gbogbo àlàyé tó ṣe ó yé mi ọlọ́run ọba gan irú àwọn oore tó fẹ́ ká máa ṣe fúnra wa rèé láti ranra wa lọ́wọ́ ṣùgbọ́n kò wá sí oore kan tí mo lè ṣe fún ẹ tọkọ ẹ wá sí ìdúró wàá lọ pe ọkọ ẹ wá torí òun ni mo fẹ́ ṣe oore yẹn fún òun ló máa wá fi mọ̀ ẹ́ bọ́ lóun bá ṣe fẹ́ ni. máa pè wá sá ó máa wá ẹ ṣe sá. torí tí ò bá wá <laughs> kò sí nǹkan kan tó bá wá ọlọ́run á ṣèrànlọ́wọ́. ẹ ṣe sá ẹ ṣe gan sá. tó bá tó bí ọ̀túnla kí wàá tọkọ ẹ kẹ wá rí mi. Hmm? bá ti kanlẹ̀kùn kan ṣàlàyé ara ẹ̀. ẹ ṣùgbọ́n sir ẹ ṣùgbọ́n. n bolo wa lọ báyìí. ọ̀nà ilé epo ọba ni sir. ilé epo ọba. bẹ́ẹ̀ ni sir. ilé epo bẹ́ẹ̀ ni. ètò wà ní ẹni wọlé kí n tiẹ̀ gbé jáde. ẹ ṣe dáadáa. ti tọ́jú mi kó bá ẹ rí àmọ́ ikú eléyìí ó ṣe mí ní kàyéfì lẹ́ni tí nǹkan kò ṣe kó tó di pé a lọ sùn lálẹ́. adébímpé arókan nífẹ̀ẹ́ kún àsundà awáyé má kú kan sí òjò aburú má kú ọjọ́ sí ó padà kú náà ni ọjọ́ tó ní kálukú máa lọ òun là mọ̀ irú ikú tó máa pa wá kò sẹ́nìkankan tó lè sọ. So mo lálàáfíà ò kán kú o àìmọye aláìsàn lórí ìdùbúlẹ̀ tí ikú ògbẹ̀gbẹ̀ wọn kọjá dépò pò máa mú wọn lọ bó ṣe wọn ọlọ́run ni o ẹ ṣé kò wá dàbí aláàjì ṣe fọwọ́ rọrí kú jẹ́jẹ́ yàtọ̀ sí pé kán wá ṣàìsàn kẹ́tì náwó náwó náwó kọ́lọ́jọ́ tó wà mú wọn. Hmm, ọ̀rọ̀ ẹ kúkú yé mi àmọ́ olè ò ní jàgbà kó má ṣe lójú fèrè iṣẹ́ ò déédéé ṣẹ́ ń lọ ra àwọn bàbá wa gbogbo nǹkan náà kan láàmú wa ọlọ́run ìtùnú ayé ń bẹ èèyàn dẹ̀ tó wà. ṣé ìwọ ń fura séèyàn kan ni. ẹ mi ò fura sẹ́ni kankan o àmọ́ òye tí mo rí yìí ó ń kọ́ mi lóminú irú òye òye ǹjẹ́ ìwọ mọ̀ wípé ọkọ wa àti ìyáálé mi wọ́n jọ lájọṣepọ̀ tán báyìí lọ́kọ wa dákẹ́. Ah, bẹ́ẹ̀ ni. ọlọ́run má má fi wá ṣe sábàbí aburú o. sábàbí àbí nǹkan tó mọ ọmọ ṣe. kí ni wọ́n ṣe. ìtùnú magun ló pàlàjì. magun níbo ni wọ́n ti lù. irú ìbéèrè wo nìyẹn níbo ni wọ́n ti lè lù àwọn àti ta lọ́jọ́ sùn. báwo ni mo ṣe mọ̀. báwo ni mi ò ṣe ní mọ̀ ṣé kò ń ṣe ní ilé ìlàjọ wa ni. magun olómi ló pàlàjì bó ṣe mú mi yẹn tán báyìí gẹ́lẹ́ ló dákẹ́. 我。 bí mo ṣe wọlé báyìí ìfitọ́ fi mọ omi kan ṣì wà lọ́wọ́ wọn nígbà tí mo wọlé. ṣáwọn ẹbí ò tí ì mọ̀ báyìí. wọn lè mọ ṣèbóòrù ló ṣẹlẹ̀ a ti palẹ̀ mọ́ gbogbo ẹ̀ káwọn tó dé láàárọ̀. wo adébíyí hmm? ọ̀rọ̀ yìí ò ṣe nǹkan ta lè máa sọ níta hmm. jẹ́ kó máa gbénu ẹ̀rà bíi ti ọ̀gẹ̀dẹ̀. kí n tèmi tó bá yókù ọ̀run á jà fúnra ẹ̀. ayé yìí máa le o kí la fẹ́ pẹ̀rú ilé ìbáyìí ṣé ká ní ìyáálé ẹ náà ṣe bẹ́ẹ̀ ni kò ṣáà lè lera ẹ̀ mọ́tò. kí ni mo sọ fún ẹ lọ́jọ́ sí ó ti gbàgbé òwe tí mo ló pa. Hmm. kò sẹ́ni tí ò lè jalè dédé bá dáa. ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́ lọ́rọ̀ yín àgbàlagbà ó adélé ayé yìí náà ò tójọ́ mẹ́ta ikú ṣe wọ́n lè pààyàn lójijì bí irú èyí ah, ah, ó láti jẹ́ pójò lọ́wọ́ nu. olórí ẹbí ẹ má jẹ́ ká tún ṣàpérò wọn ẹ jẹ́ ká gbégbèsè ká ṣèwádìí. bẹ́ẹ̀ni torí ọ̀rọ̀ yóò gbọ́dọ̀ lọ lásán ikú tí ń pojú báyìí ni òwe ní ń pa fún ni o. kí ilẹ̀ fẹ́ ká ṣe báyìí ṣé ká kúkú pé àwọn tó ń ròkú kí wọ́n wá bá wa rò ni àbí ká káwọn ìyàwó ẹ̀ lọ sí di òòṣà kí wọ́n lọ búra. èmi dá alábàá wípé ká kó wọn lọ búra ṣèbí nínú ìdílé yìí a ní òòṣà tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ wọn ẹ ẹ já kó wọn lọ díẹ̀ kí wọ́n lọ búra yóò fojú àṣebí hàn. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti fẹ́ mi ṣé a jókòó yìí nìkan àmọ́ gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ yìí náà bẹ́ẹ̀ náà la ṣe ṣe. bàbá ẹgbẹ́ ìgbésẹ̀ ni o. bàbá ọlọ́run ó fún wa ṣe. ẹ wo olórí ẹbí ọ̀rọ̀ ikú olóògbé ọ̀làṣẹ́ni ó ti fẹ́ dá nǹkan lẹ̀ láàrin àwọn àbúrò ẹ̀ torí wàhálà tí àwọn tó tiẹ̀ wà lẹ́yìn mi fún mi ó ti pọ̀ jù lórí ọ̀rọ̀ yẹn ó yẹ kẹ́ bá wọn wá nǹkan kan láti ṣe sí. n tí èmi lérò ni pé àbáfẹnu kò sí nǹkan tí àwọn ọmọ wọ̀nyí wí n tó fẹ́ náà làwọn ṣe àmọ́ ju gbogbo ẹ lọ Eh, ìwọ náà ni wọ́n fi ṣe ọ̀hún náà pé kí àwọn ìyàwó méjèèjì kí wọ́n gbáradì láti lọ búra nídìí òòṣà. tó iṣẹ́ tẹ́bí rán mi ni ó di dandan kí n lọ jẹ wọ́n ṣáà máa gbáradì. tó ah! lọ́wọ́ tó ṣe ṣe fún wa. ó dà òun lórí ẹbí ẹ̀pẹ́ ń pa. àrírí láburú. àwùsù bìláì iye ọkọ mi ṣé ẹ ti gbàgbé wípé mùsùlùmí pọ́nbélé ni wá nínú ìdílé yìí. gbogbo ẹ̀ náà làwọn àmọ́ ìmọ̀ ẹnìkan kò jọ láàrin ẹbí ni. ẹ ẹ dúró ná kí ló tiẹ̀ wá mú yín rò wípé èèyàn kan gan ló pa ọkọ wa àbí ẹ ti gbàgbé wípé ọlọ́run ti sọ àsọtẹ́lẹ̀ ikú nínú ìwé mímọ́ fún wa. bá a fẹ́ bá a kọ̀ á kù jọ kan náà ni yálà kú fúnra wa o àbẹ́lẹ̀ afẹnìkan ṣe sábàbí. kì í ṣèmọ̀ ẹnìkan ìmọ̀ gbogbo ẹbí náà ni wọ́n kàn rán èmi wá wípé kí n wá sọ fún yín kí n lè má gbáradì ni. ẹ wo èmi ò gbáradì kankan èmi ò lọ sídìí òòṣà kankan tó bá jẹ́ èèyàn náà ló pa mí lọ́kọ ni èmi ti folúwẹ̀ ẹlẹ́fọ́ lọ́rùn ọba o kó ṣèdájọ́ torí mo mọ̀ wípé kò sí ẹni tó máa ṣaburú láyè tọ́lọ́run ní dálẹ́jọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ ẹni èèyàn lèèyàn fi ń kọ méje tẹ́ bá takú tẹ́ yarí fáwọn mọ̀lẹ́bí pé ẹ̀yin ò lọbi kankan àwọn náà jáwọ́ kú òun bẹ́ẹ̀ ni wọ́n ṣáà lè fi tipátipá kó yín lọ sídìí òòṣà àbí kò jọ àjọ ń lọ nítorí kò sẹ́ni tó mọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àjọ máa débẹ̀ ni. adébíyànpé ṣé wọ́n fúnra sẹ́nìkan pé òun ló pa ẹ̀ lọ. kò dìgbà tí yẹn bá fúnra sẹ́nìkankan lẹ́ni tí nǹkan kan ò ṣe ká tó lọ sùn ó kọ́ dẹ̀ kú bẹ́ẹ̀ tú ẹ́ láì ṣọmọ adìyẹ. Ah, kò dìgbà tí nǹkan kan bá ṣe kéèyàn tó kú gẹ́gẹ́ bí onígbàgbọ́. ẹ wo má máa ń fọ̀rọ̀ gbàgbọ́ tó wáyé pé tí ìgbàgbọ́ ni àwọn tó ń pààyàn lójú kúrò ojú báyìí tá à ń rí ìjọba bàbá má dájọ́ fún wọn onígbàgbọ́ ṣáà ni gbogbo wa. ṣùgbọ́n ṣe rántí pé mùsùlùmí. ẹ mo eh, mọ òun ṣàkọlọ ní kó ní ìṣó nídìí ìṣe. àwọn ẹ̀sìn islam náà lọ́kọ̀ yín fẹsẹ̀ yín lé. Ah, ṣébi tá a bá di àtọ̀ bá fàkà ẹ jẹ́ ká tiẹ̀ sì lọ ná ah, ẹlẹ́ṣẹ̀ kò gbọ́dọ̀ lọ láì jìyà. àmọ́ ìyáálé ẹ̀ sọ wípé wọn ò lọ. ẹ eh, wọn ò lọ bo wàhálà wọn máa lọ bó jẹ́ wíwọ́ bó jẹ́ gbígbé àjọmọdé bẹ́ẹ̀ ni ẹ ẹ bá tẹ̀ jẹ́ kí n gbọ́. àmọ́ adébímpé ó yẹ kí wàá tìyálé ẹ kẹjọ fẹnu kò síbì kan náà ni àbí. ẹ rárá o èmi àtẹnìkan kò jọ fẹnu kò kọkàn ẹ wò ọwọ́ mi rè o mi ò sí ìdí àbòsí nǹkan tó bá gbà òun la máa jọ fún. adébímpé máa kí lè rọ ọkàn ẹ̀gbọ́n náà kí wọ́n bá fi ojú àṣebí wọn ni ló bá tán adébíyìnpé mo ti sọ fún ẹ wípé yíyọ ẹ kò bí tòjú bọ mo ní gbọ́dọ̀ bá máa bẹ̀rẹ̀ sí ṣe ní pẹ̀lú ẹ̀yìn ilé wa gbà pé ọlọ́run ọba ọ̀kọ̀lá ó ti wá bẹ̀rẹ̀ lẹ́yìn báyìí o látò ní ìlọ ẹgbà méjìlá méjìlá ló máa má jẹ ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn tẹ́wẹ̀ fún mi tẹ́wẹ̀ tẹ́wẹ̀ tẹ́wẹ̀ fún mi tẹ́wẹ̀ fún mi yé yé yé tẹ́wẹ̀ mọ́ni ọ̀jáwọ́. ọlọ́pàá lè rí kọ́ ẹ́ ó yà á náà mi ní sá ó lè tún bẹ́ẹ̀ lọ́pàá ẹ́ ó yẹ kábílẹ̀ wọn. bá mi. ọlọ́run náà kì í fèèyàn tiẹ̀ sílẹ̀ bínú ṣe rí báyìí òun ló bí yàn ẹ̀yin mo ṣé kò ṣòro. Ah, ṣòro díẹ̀ o ó ṣe pàtàkì kí n rí yín. àwọn olúmọlẹ̀ wọn jẹ ń rí dá sí i jẹ ká wọlé. Ah, ah. kí ló ṣàwọlé ọkọ ẹ̀ tó ń ṣe báyìí tó bá tiẹ̀ róye pé èèyàn ló pẹ́ ń tó kú ṣé ìdí òòṣà ló kọ ni bí ìgbà téèyàn dẹ́ṣẹ̀ sókù lọ́rùn ni. èmi náà ṣe lálàyé fún wọn àmọ́ wọ́n ní àṣà ìdílé àwọn ni. bẹ́ẹ̀ ni nígbà tó ju dúdú àmọ́ ńgbà tí òye ọlọ́run ti yẹ gbogbo wa báyìí ṣé kò yẹ ká ti pa àwọn àṣà yìí tì ní. nígbà táwọn bá sọ wípé ẹ̀sìn Islam àti kìrìsìtẹ́nì ẹ̀sìn òkèrè ni àwọn òrìṣà táwọn gan bọ ṣé ibi lóríṣun wọn ni wọ́n ti ń bọ nílùú Mẹ́kà láìmọye ọdún tí ò tẹ̀ tí ì sí ilẹ̀ Yorùbá rárá àwọn ọmọ Egypt pàápàá wọ́n ń bòrìṣà láì mọye ọdún tí àti ẹ̀mọ nǹkan tó ń jẹ́ Oòduà gbogbo wọn dẹ̀ náà ti pa kínní yìí tì nígbà tó ti rẹ́ni sọ̀rọ̀ Ọlọ́run fún wọn kí ló wá dé táwa náà lè fi sílẹ̀. àwọn ni wọ́n mọ̀ tó bá wọn kan fi sílẹ̀ tó bá wọn kan má fi sílẹ̀ ẹnìkan ò dí kòtò ẹnìkan àfikọ́ lọ́ọ́ má ṣe wọn ládọ́run mọ̀tọ́. níbo lẹ wá yanjú ẹ̀ sí báyìí. a máa ṣe wa lẹ́nu ẹ o àmì mi ti jẹ́ kó yé wọn wípé èmi ò lọ ìdí òòṣà kankan. ìyàwó ẹ̀ nǹkan kí lòun sọ ń tiẹ̀. ìyẹn kẹ̀ wọn ò tí ì sọ tán báyìí tó ti ní ó yá. kí ló ṣe ọmọ yìí tó ń ṣe báyìí ṣé bí mùsùlùmí ni. mùsùlùmí ebọ́lá ló mọ mùsùlùmí òdodo. a jẹ́ pé nǹkan kan wà lọ́kàn ẹ̀. bíi kí ni. èmi ò mọ o nígbà tá a jọ gbé ìwọ ṣe pé kó bá a sọ̀rọ̀. kí ni mo fẹ́ bá a sọ wò wò jẹ́ kó máa ṣàyẹ̀ kémi náà máa ṣe tèmi. ọlọ́run ọba ọkọ gbogbo wa mọ̀ ọ́ ṣe. àmì ló ń bọ̀. ìyá wọn ní ẹ̀yin sọ pé ẹ lè búra kò jọ mí lójú fún yín bọ́bìnrin bá gbẹ̀lẹ̀ ọkọ àjẹ ló ń dà wọ́n kò dáadáa o àjẹ yín kò lè jẹ́ àwa méjèèjì tá a dúró yìí o ìjọba bẹ̀ ṣe jẹ ọkọ yín àṣẹ látọ̀dọ̀ gbogbo ẹbí sọ wípé ẹ ò ní ju ọjọ́ mẹ́ta lọ nínú ilé yìí àtẹ̀yìn àtọmọ yín àti gbogbo nǹkan ní pátápátá ìgbórílà gbóhùn alákẹ́dùn kẹfìlẹ yìí sílẹ̀ àdẹfẹ yín mọ́ láyéláyé nínú ẹbí ẹ ti gbọ́. ìyá ṣe ti gbọ́ ẹrú yín àti tọmọ yín nìkan ni kẹ kó o ọláṣẹ ní adẹrìbíbí ṣòro tó fojú mi bíbá ah, oògùn dáadáa o oògùn dáadáa rárá ikú ẹ yóò dá o kò dáa. ah bàbá ẹ ṣeun mo dúpẹ́ òun ló ń fáyọ̀ bí ò bá ṣọpẹ́ mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan-an ni. gbogbo ìgbà ni mo máa ń sọ fún ọ àpò mọ̀mọ́ dúpẹ́ lọ́wọ́ mi gbogbo ohun tí ń bá ṣe àwọn igba arúmọlẹ̀ tí wọ́n ṣe àwọn níwájú rẹ̀ àwọn ni ọmọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ah, tó ẹ̀yin rúmọlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé tẹ̀jẹ̀ kójú ó tì mí nígbà kọ̀ọ̀kan. ó ti yẹ ọmọ ṣe nu. ẹ ṣé bàbá. ọ̀dà báwọn. àmọ́ bàbá níbi tọ́rọ̀ dé dúró yìí ìró òbọ ni o. a jẹ́ pé ó tún kù níbọn rónú. Ah, ó kù ó kù bàbá. ọ̀dà kí wàá ní tó fẹ́ ká ṣe gan-an báyìí. ẹ ṣé bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ẹbí ọkọ mi wọ́n fẹ́ gbin ogún ọkọ mi mo dẹ̀ ròyìn wípé wọ́n fẹ́ ṣe òjò wọ́n fẹ́ jẹjọ ní nǹkan lọ. ìwà ọ̀kánjú wà nù. ọ̀kánjú lè pàápàá ah ah kí ló dé nǹkan tí o ti tà wá ta nìkan mi ò mọ̀ bí àwọn ló fẹ́ bá mi tọ́jú ọmọ mi o. ilé ayé ìyókùn ni kí ló dé tó ṣe pé gbogbo ẹbí olóògbé wọn fẹ́ mọ ìwà ọ̀kánjú wà wọn mọ jẹjọ ní lọ kí ló dé tó hàn lè fapá àwọn ṣiṣẹ́ káwọn náà kọ́rọ̀ jọ bólóògbé ṣe fílẹ̀ ah ah wọn ṣàfẹ́ dẹ̀bi ti àyà lórí ogún ológun. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ bàbá ó sú mi o ẹgbà mi ò rà mí kalẹ̀ o. kí ló wá fẹ́ ká ṣe báyìí. èmi rò wípé bí a ti ẹnu ò bá kò wọn ò ní rí nǹkan kan ṣe bàbá ẹ wo ẹ jẹ́ á dá èdè àìyedè lẹ́ẹ̀ láàrin wọn. èdè àìyedè hmm. ẹ̀yin ò náà gbòòrò àmọ́ bó o bá fẹ́ kí n ṣe jù báwọn lọ agbára ń bẹ o. <laughs> èmi náà mọ̀ èèyàn wà àmọ́ bó ṣe jẹ́ èdè àìyedè àkọ́jú yín òsùn wọn láàrin. ẹ jẹ́ àmú láti bẹ̀yẹn ná kọ́ra ara wọn máa yẹra wọn náà ti bẹ̀yẹn mú. kò láti bẹ̀rẹ̀ o. kò jù báwọn náà lọ bí eré bí eré ẹlẹ́dàá mi mo dúpẹ́ o tó jẹ́ kí n ṣe lásán kì í mọ jáwé tí ń jẹ́ à ń wo ibò ó sì ń gbà á mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìgbà ìrùmọ̀lẹ́ olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ rẹ o torí bàbá aláwo tó bá jẹ́ wétéwé jẹ oníṣègùn tó bá wàgbò tó gbà ọ̀la olódùmarè. ṣe bẹ́ẹ̀ tó wá padà lọ ṣe bẹ́ẹ̀ nǹkan a jẹ́ pé wàhálà oníṣègùn ìjà sásán tí mo sì mọ iye ohun tó jù mí rí lọ́dọ̀ àwọn gbárùmọ̀lẹ̀ kó tó di pé odò dìndín bó bá kàn tó náà wọn wá sọ́dọ̀ mi kí ni wọ́n ṣe fún mi. bẹ́ẹ̀ mi oníṣègùn bá ti wá bọ́ sí nǹkan kíni ká tó gbé ó wá yẹ kémi náà wá wọ́rọ̀ kan fi ṣàdábà ni mi ìbò ní bá a ti ṣe tẹ́lẹ̀ ó ní irú ọgbọ́n tá à ń dá sí tí aṣọ wa fi ń tuntun nẹ́ni ọ̀dà yìí àtúwà ẹlẹ́dàá mi wọ́n ṣe mí lórí ìṣègùn aláṣẹ́gbẹ̀mọ́ Ojúmọ́ rẹ̀ mú mọ̀ pé ọ́ wọ́n ṣe mí lóníṣègùn bí àparò. àtúnwẹ́sẹ̀ wèrè ìbùsọ̀ ògùn ní ìbò nígbà tí í ṣe. o dúró lẹ̀ báyìí o tún béèrè pé sódà ó dáa dáadáa pàápàá. adéṣọlá tèmi nìkan wo ló ní. irọ́ ni o. bẹ́ẹ̀ ni òótọ́ ni. adébímpé èmi ló ra ọkọ̀ yìí fún. wọ́n ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó ti di dandan láti lásìkò ìgbádùn nítorí pé wọ́n tẹ̀ pamọ́ ṣe O múṣẹ́ yẹn òun ṣe kárakára mi wàá nífẹ̀ẹ́ kó gbéjà yẹn lọ síbòmí ni mo ṣe ra ọkọ̀ yìí fún ẹ o tí mo bá ti ń pè ẹ lẹ́ẹ̀kan báyìí òun ni kò máa jẹ́ mi kíákíákíá ọ̀rọ̀ mi ò tètè rọ́kọ̀kan ò ṣẹlẹ̀ o. débìngbé sotiri fún eléyìí tó wá ṣe fún mi a ṣẹ̀ṣẹ̀ ni. ó dà o àmọ́ o ó tún kù nǹkan kí n tó fún ẹni kọ́kọ́ rọ̀kọ̀ yẹ o èmi àti àjọ ní ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ kan wàá ṣe àdéhùn kan fún mi. Ah, ah, ah, ẹ̀yin obìnrin kí ló dé tó yẹ pé ẹ kò lè déédéé fún yàn ní nǹkan látọkàn yín ṣá láì ládéhùn ọ̀nà. ẹ̀yin ọkùnrin kọ́. ó dà mò gbọ́. wàá ṣe àdéhùn kan fún mi wípé o ò ní fi ọkọ̀ ìgbé obìnrin kankan yàtọ̀ sí mi. Mm. àdéhùn náà ni ṣùgbọ́n ní sùúrù màámi wa ń kọ́. màmá àyàfi àwọn. ó dà náà àwọn àbúrò mi tó tún jẹ́ obìnrin kọ́ àdẹ̀ tó fi àwọn yẹn náà o lẹ́yìn àwọn báyìí má fi ọkọ̀ igbómi kankan o bí bẹ́ẹ̀ kọ́. ó ti tán nìyẹn kò sí wàhálà ó yá kí la máa fi wẹ̀ báyìí. ah mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ń bẹ̀yẹn ni sórí bá ṣe máa wẹ̀ pọ̀ gan-an ni àmọ́ jẹ́ ká kọ́kọ́ wọlé náà ká bẹ̀rẹ̀ láti bẹ̀yìn yẹn kọ́. ní sùúrù ká tó wọlé kọ́kọ́ fún mi ní kọ́kọ́rọ́ ọkọ̀ yìí náà kí n tiẹ̀ bọ́ ṣẹ́ ẹ̀ wò ó gbé mi nú bíṣẹ́ rí ó gbé mi nú. Adéṣọlá ọlọ́kọ̀ tuntun ẹ̀gbà. èmi nìyẹn <laughs> o ó yà. èmi nìkan tán. àìmọ̀ pé mo bá jókòó tì í. Mm-hmm. ó dáa o. àdèbí ń pé ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn tí ń gbé mi inú tipẹ́ tó ti wù mí kí n sọ. So àmọ́ bí n bá fẹ́ sọ kankan kan pé kí n mọ̀ sọ mo wá rántí òwe àgbà tó sọ wípé ẹni àìfọ̀ òun ló rò gbé lẹ́yìn ó kò pa mí kí n kú sọtẹ́ nù. Ah, ó dà mo ń gbọ́ yín bàbá. ọ̀rọ̀ ọ̀hún ni wípé sórí ẹ kò síye ìgbà tó o bá débi ẹwà rẹ a mọ dá mi lọ́rùn a sì mọ pa mí bí ọtí. bàbá o èmi náà ti máa ń wòye látijọ́ yìí bójú ń ṣe máa ń jó wèrèwèrè lára mi mo wò pé ìjọ kan ṣá ẹ̀sọ́ tẹ̀nu yìí. Ah, ọ̀kàrí àjẹ́ wípé ibi afẹ́gbọ́n bì sí ó ti lálẹ́ o ó jẹ́ pé ó ti ń bẹ lára àwọ̀ náà tẹ́lẹ̀. <laughs> kò sí nǹkan tó burú nínú ẹ̀ tí wọn bá balàgbà náà ṣe kò sí kò jẹ́ pé. pé kí tó ni. Mm àánú yín ṣe mí o. kí ni ń ṣe ọ́ láàánú lára mi. mo wò pé iṣẹ́ mi ń gbé ṣá. ẹ gbà mí ọmọdé ò mọ ògùn pẹ̀lẹ́fọ̀ kí ni ẹ̀mí mi ò lè gbé. lẹ́yìn èmi rò pé kó ló ẹ má lọ kárúgbó lẹ́yìn ni. ẹ ah, dáa kò burú o dán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ṣé o mọ̀ pé a lè mọ gbórí ilẹ̀ ká tún mọ jiyàn jàkadì ìwọ mi wò ilé iṣẹ́ ilé iṣẹ́ ló ń dé wọn. oya bàbá o. bàbá ẹ ká sọ ẹ dákun ẹ gbà o. ẹ gbà wá ẹ dákun bàbá. ẹ pẹ̀lẹ́ ṣé o sí bàbá ó lọ́nu mọ́lẹ̀ látàárọ̀ tá a ti jí ni o lónìí inú ròhún ẹ dákun ẹ gbà wá bàbá. ń gbọ́ kí ló ṣe ọ́. bàbá ìsàlẹ̀ inú ní kan ní kíkan kíkan. kí ló jẹ́. bàbá yìí jẹ́ nǹkan kan o. ó jẹ́ nǹkan kan àbí ó gbàwẹ̀ ni. kò gbàwẹ̀ bàbá àmàlà alájọ jẹ lálẹ́ àná ká tó sùn nígbà tá a jí láàárọ̀ ìbáyìí ló bẹ̀rẹ̀ sí ní lọ́nu mọ́lẹ̀ lónìí inú ròhún ẹ dákun bàbá ẹ gbà wá. oúnjẹ kan náà lẹ́jọ́ jẹ. bẹ́ẹ̀ ni. àrùn ọ̀nù lásán ni ó jẹ́ ẹ̀ ara ń tá a mọ̀ ń sọ fẹ́yìn ọmọ kéékèèké òde wòyí nù ṣé kò yẹ kẹ́yìn ní ẹ̀rọ àrànú bíi àpòró afàrùn bẹ́ẹ̀ bá ti gbẹ̀yìn lura ó ti tán ó ṣe é ṣe kiri wa mọ̀ sí nílé ńjọ́ mi àwọn oògùn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ ní lọ́wọ́ ọmọ ta ni. ọmọ ogun sì jì ní bàbá. ogun sì jì. bẹ́ẹ̀ni. àyànfẹ́ olúwa. bẹ́ẹ̀ni bàbá. ọmọ èèyàn gidi ni ọ̀dà kò burú mọ̀ ń bọ̀. ọ̀dà ẹ ṣe bàbá o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ wa bẹ. gbọ́. ẹ ṣe bàbá. pẹ̀lẹ́ wọ́n fẹ́ẹ̀ dé. bàbá. kò séwu kò ní sí láboru ya tẹ́wọ́ rẹ̀. ọ̀ka rẹ̀ yóò rọ̀ pẹ̀sẹ̀ ìwọ náà lè tẹ́wọ́ kọ́ nǹkan òkú ṣèwọ́ dúró dìgbà tí nǹkan ó bá ṣe ọ́. n kò tiẹ̀ ní sinmi bàbá ẹ ṣeun. nǹkan kékeré ni. ẹ ṣe. nínú ẹ̀mí. ilé yóò bá mú mi. Ah. kí ló ń sọ. Ah. lórí akọmu báwọn ṣe erékeré. yìí kí ni kí ni. akọmu ah. akọmu bá ṣe erékeré yìí ló ń lọ. ó fẹ́ o kí ni akọmu tó bá akọmu bá ṣe erékeré má lọ lẹ ibú ló lọ akọmu akọmu baba ẹ tàbí baba. ẹsẹ̀ ló máa padà kọ̀. ṣe ló dàbíi pé o mọ̀ọ́mọ̀ lọ ṣiṣẹ́ owó wa ni. ṣé mi ò sọ fún ẹ nígbà yẹn tó ń bínú. ṣé mo ti ní kó máa bínú mi ò mọ ní. Hmm, ó dáa mo ti gbọ́ ah, ó ga ọ ní báyìí ayé ti di tiwa àfi tábàdẹ̀ tó fẹ́ jẹ ló kù. àní lè jẹ́ kí ni sórí ayé ta wà nù a máa jẹ́ àjẹdàlù ni àjẹdàlù sí òdì kejì pàápàá bẹ́ẹ̀ ni o kò dẹ̀ ní háwa lọ́rùn. kò tiẹ̀ lè háwa lọ́rùn nítorí pé ayé tiwa làwa ń ṣe àṣà ayé aláyé o. bẹ́ẹ̀ ni o àṣà ayé aláyé o àmọ́ Adéṣọlá ó dà kéèyàn lówó òwe ta. ó dà o. Hmm? mo lọ́rọ̀ kan tí mo fẹ́ kí èèyàn àti ẹjọ́ rò. ṣé kò lè o. kò lè. Hmm? ṣé o ò lérò pé ó ṣeé ṣe kí àwọn ẹbí ọkọ ẹ fẹ́ ṣó ẹ lóko. Ah, ìyẹn ló ti fẹ́ sọ tó a kọ́ dẹ́rù bà mí. kí ni mo kọ́ tó sọ yẹn náà ṣé o ta ni lópo tí o sì pori wọn burú gbọ́nà ṣé wọ́n sì ń ṣerú ẹ̀ ni níbi táyé lajú dé yìí <laughs> ẹ̀gbọ́n ni mo ti ẹ̀ wò ewu ló tiẹ̀ tó fẹ́ mi nínú gbogbo wọn náà ṣé olórí ẹbí tó rí ẹ̀gẹ̀ẹ̀gẹ̀ yẹn ni àbí àwọn àbúrò ọkọ mi tán kọ́ṣẹ́ kàwé tí wọn rí nǹkan fi ṣe kan èèyàn ò lè rí wọn kán sọ pé wọ́n gba wájú iléèwé kọjá wọ́n rí ríṣiríṣi bí aṣọ òun wọ̀ àwọn náà ò ní fẹ́ gbérú ẹ̀ wá nítorí wọn ò ní fẹ́ tẹ́. ìwọ máa yẹ ká fi yẹn ṣe jẹ́ káwa tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ kí ọ̀bọ tó gbé wa bọ̀gbẹ́ ẹ̀. ẹ dà kí kí wàá ní ṣiṣẹ́ bá kí la fẹ́ ṣe sí. ní ìró lọ́kàn ni o pé ká fi lulẹ̀. ẹ ẹ èmi náà ń rò bẹ́ẹ̀ náà àmọ́ èmi wò wípé bóyá kíyàn tó owó díẹ̀ jọ náà kó tó di pa á lọ. owó kí la tún tù jọ tábàtì ẹ̀wá ní ká tó owó jọ ọdún wo nìyẹn fẹ́ tó pé ṣé bí o ní àwọn nǹkan tí a lè sọdọ owó kíákíá tó wà níkàáwọ́ ẹ̀. bí kí ni. àwọn bíi iléeṣẹ́ àwọn ilé tó kọ́ kiri ọkọ̀ tó wà níkàáwọ́ ẹ̀ jẹ́ àtàwọn àwọn kiri yìí ṣé kò ní sí wàhálà ṣá. wàhálà hmm. láàrin ìwà táwọn ta ni. nígbà táwọn ẹbí ọkọ mi náà ni. ṣé bẹ́ẹ̀ ń tọ́ bá rí lọ́mọ bá fa wàhálà lẹ́yìn tá a bá ti ta àtàpẹ́tà tán ṣé bá máa fìlú lẹ̀ ni wọ́n lè rí ẹ̀. àwọn àjọ máa gbé ìgbé ayé tuntun àbí. ó ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yìí ẹni tí ò gbọ́n òun làwẹ̀ ń gbò. òun làwẹ̀ ń gbò àti wípé iṣẹ́ òun gan èmi ò mọ̀ pa ẹ̀ àwọn tó bá mi ṣiṣẹ́ kò jọ bíi pé wọ́n ń gbé mi mọ́ra ó da kí n tètè wá kàn ṣe kan kí gbogbo ẹ tó dàrú mọ́ mi lójú. ìwọ náà wàá wá tètè múra sí mi o nítorí àmọ́ nǹkan táwọn náà ń lérò lọ́kàn wọn torí ó lè dín sí káwọn ẹbí ọkọ ẹ láwọn tó fẹ́ pọ́n gùn. Ah, èmi gan kíákíá báyìí ni tí ò ní pẹ́ ni o kíákíá àmọ́ o ìwọ náà wàá ràn mí lọ́wọ́ o wàá bá mi wá àwọn oníbàárà. nǹkan kékeré ni ẹ jẹ. ẹ ẹ kó lọ ń lẹ kó dowó. léde ni òbí tó rí ẹgbẹ́ òbí. Ah, ṣebí wọ́n ló kí n wáyàn. ẹ̀gbọ́n kan ṣaago ń gbogbo èmi ṣáà ń pè bí ìgbà tiẹ̀ wáyàn ewu ni wọ́n ṣe nínú gbogbo ẹ̀ tí ìgbà tiẹ̀ wá pè ẹ̀ ṣé wọ́n máa wà bí lẹ́nu. ọ̀rẹ́ òkè yín ni òjá rí tọ̀hún kò sí nǹkan kan àkànfàgídí yìí mọ́ ni ó tẹ̀ dádé ẹni gbà tẹ́gbọ́n mi wà láyé òun kúkú ní gírẹ́yìn ọ̀gbà ẹbí wa gbàrà tó kú báyìí ó di kólórí dorí ẹ̀ mú ni o. ìyá kọ́nà fún òun kẹ́wọ̀n. ṣé yẹn ló wá mú ẹ tẹpa sílùú yín. àbí nígbà tá a dùn títí nígboro tí ò bọ́ sí báyà padà sábúlé wa ìwé tàka ò gbọ́dọ̀ gbé à ń bá wọn dá ṣètò ìlú a dẹ̀ tó ń ṣèṣèlú lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ẹ̀sùn ẹ̀rẹ́ tó ń wọlé àjọ ń pin nínú ẹ̀ náà la fẹ́yàwó tá a bímọ sí mo wá sí gbèrò lẹ́kọ̀ọ́ kan tí wọ́n fẹ́ rẹ́yìn tèmi àmọ́ ṣàmọ̀ pé a dá lọ́jọ́ kan ṣá. ọ̀làdélé ó lọ tẹpa sílùú yín ládùúrú gbogbo òwe tó kà. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí gbogbo lu ìṣeré ọmọkùnrin tó bá fẹ́ là ń láti san ṣòkòtò ẹ̀ kó lè nígbà tá a jáde iléèwé ni ìrìnàjò ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹwu bẹ́ẹ̀ kẹ̀ nígbà tá a wà níléèwé wọ́n jẹ́ kó yé wa wípé tá a bá ti kàwé tán ọ̀la ti dé àṣé irọ́ ni. irọ́ ni ọ̀rọ̀ olú yóò tiẹ̀ fẹ́ yéèyàn mọ́ olówó ń lówó sí lójoojúmọ́ ọmọ tálákà ò rọ́nà gbígbà àwọn olóṣèlú wa gan wọn ò rí taráàlú lò mọ́ ìdàgbàsókè ìlú kò jẹ́ wọ́n lógún àpapin ni wọ́n fowó wa ṣe ìran mẹ́ta ò kí ń tòṣì òwe òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni ó tiẹ̀ ti ń fẹ́ máa ṣe mí bíi pé béèyàn bá mọ̀kànmọ́kàn nílùú yìí olúwa ò lè la o. Ah, èmi náà ń ro bẹ́ẹ̀ o hmm, ọlọ́run ò fẹ́ rọ́. ọmọ aráyé gan ò fódodo àwa táwa ń gbòòrò gan à ń yí mọ́ ni kò tí ì jọra wọn owó oṣù gan ò tó nǹkan kan mọ́ ọmọbìnrin kan wà lọ́lọ́run fi ṣe gàrí tíra mi èmi àti ẹ ti mọra rí kó tó lọ fẹ́ bàbá olówó nígbà tó lọ́run máa gbé ṣe èdè bàbá olówó kú ló bá ta tán sí mi lọ́rùn ó lóun gbádùn eré tí mò ń ṣe fóun èmi náà dẹ̀ ni pé ẹni tó bá ti ń gbádùn mi èmi náà ń gbádùn wọn bá ṣe ń gbádùn ara wa nìyẹn o. kò sí nǹkan tí mo rí tí o ṣe fún mi òògùn ogun lèmi kò ṣe rí mi. owó oṣù mi lọ́dún kan kò lè gbé. Ah, Adéṣọlá ìwọ pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ó yẹ kó ti fa àwọn wàyí sílẹ̀. mi ì lè filẹ̀ o ọ̀nà àtijẹ kan nìyẹn. èmi rò pé wọ́n ń ta bàdàgbà àyọ̀gùn jà ni. ṣé bí wo ọ̀rẹ́ tàbí ká máa sọ ògùn ilé àná kúrò ní tí yorùbá kan sún. jáde lọ kí n lọ ṣe lálejò. Ah, jáde lọ síbò èmi ló rò pé o máa pe ìyàwó ẹ̀kọ́ adáná fún mi ni. o tún dé o ìyàwó bíi ti báwo mo sọ fẹ́ pé mo ti fẹ́ yàwó ni. àmì ọjà jáde lọ kò dá mi lójú wípé o ò ní kúrò ní ilé ìjà. àmì ah, àti ẹni tí lọ́sẹ̀ tó ń bọ̀. <laughs> owó kí ni ìwọ mọ̀ pé ní tó kú àtẹni tó sùn máa ń pàdé ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti ẹ̀ àjọ lọ sílé ìwé gíga kan náà ni àbí fẹ́ẹ̀kọ́ ló ti jáde ẹ̀jọ̀ tó yọ lọ́hùn mo fọlọ́ bàbá yín ẹ bò mí láṣìírí ẹ̀jọ̀ mi ò mọ. o mọ kí ni ṣé òun ló pè àbíwọ̀ lọ́ba. ẹ̀yin ẹ̀ bá mi rò ó láti ìgbà tẹ́gbọ̀n yín ti kú rárá o kì í ṣe òkúta. èmi ló tún fẹ́ máa gbé mọ́ra ṣé lẹ́yìn tẹ́gbọ̀n mi kú lẹ bẹ̀rẹ̀ àbí kẹ́gbọ̀n mi tó kú. ah rárá o ẹ wo nígbà tọkọ mi wà láyé mi ò mọ ọkùnrin kankan mi yàtọ̀ sóhun nìkan ẹ̀jọ̀ tó yọ lọ́hùn. adébíyìn pé lótò ń pa yóò lè gbà ẹ́ lẹ̀ ọ̀hún mo sọ fún ẹ pé ọ̀rẹ́ mi lèèyàn kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí o sọ fún mi. jọ nítorí ọlọ́run ọlọ́run bá kò ní bomi àṣírí. àṣírí ọ̀sìn lọ́wọ́ mi o ìwọ fúnra ẹ ló máa bọ̀rọ̀ ẹ láṣírí. tèmi máa wá bá mi báyìí o kí ni mo fẹ́ ṣe o ẹ ẹ ẹ dẹ̀ máa wò kò dẹ̀ sí nǹkan tẹ́ bá fẹ́ tí mo ní ṣe fún yín o. ọlọ́run bá ń gbọ́ gbogbo nǹkan tẹ́yìn bá ti fẹ́ ẹ̀yìn bèrè lọ́wọ́ èmi máa fún yín ṣé wàá rí báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí kò sí nǹkan kan láàrin mi àti ṣọlá mọ́ gbogbo nǹkan tèmi àti ṣọlá jọ ń ṣe yẹn èmi àti ìlàjọ máa ṣe ń sìn ṣe ti gbọ́ eh, ọ̀rọ̀ yìí ti wà lọ́kàn mi tẹ́lẹ̀ o mi ò kàn mọ nǹkan tí máa bá lẹ́yìn ọ̀run ẹ wò kó kúkú burú tó bá jẹ́ pé iná lè ṣe apẹ̀mọ́ lóko ìlà a sì nínú ìlàsà ah, oko ẹmọ náà lè mọ padà sí i kò sí nǹkan tó burú ká gbà wípé ẹ̀yin náà lè padà ṣòrí lóko kí ni irú èèyàn wo ló pè mí wo eléyìí tó ń ṣe yìí ó lè gbà ẹ́ lẹ̀ ó tún máa dákun ni tó bá fẹ́ káṣírí ẹ̀ bò nǹkan ẹyọ kan ló máa ṣe wọlé lọ báyìí kó lọ bá mi wá owó owó tó tó owó ìyẹn gan làṣírí ẹ̀ lè fi bò. tí màá lówó lọ́wọ́ ń kọ́. ò ṣe ní ni ìkáwọ́ ẹ̀kọ́ ni gbogbo iléeṣẹ́ àti dúkìá ẹ̀gbọ́n mi wà ní. dako buru ẹ ṣàfihàn dá mi lójú pé ẹnì ní gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. ẹnì ní gbọ́ wàá gbọ́ o bí ó ṣe ṣẹlẹ̀ yìí ṣọlá ò gbọdọ̀ gbọ́ ìkankan nínú nǹkan tèmi àti ẹjọ́ sọ tí o bá fi lè sọ fún a sọ fún mi tó bá dẹ̀ sọ fún mi èmi náà sọ fáwọn ẹbí. mi ò ní sọ fún un ọlọ́run gbọ́ mi ní jẹ́ kó gbọ́ mi ní sọ fún un ẹ ṣàṣàmì ní ìjọ. wọlé kó jáde owó gidi ni o. náà mú ẹ fún mi ilé ìwà béèrè wọlé wọlé ní jẹ́sí oníkòsí àgbà máa fún ẹ wá gbẹ. tó mo dé o mọdé o ẹ̀yin tó láyé mọdé o ẹ̀yin lòdùgbà tí gbàrà àdúgbò ẹ̀yin làbí amọ̀ tí ń gbọ́ ọmọ lọ́jọ́ orí ìṣẹ́kù ohun ìlémèrè mo dé báyìí o ẹ̀yin la kó só ayé òun ọ̀run mo dé wá bá o mo dé sí yín lọ́rùn kẹgbà mí èyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀run nìlà ẹ̀yin lẹni bó bá rú ni lójú kábílẹ̀ léèrè èyí ti jẹ́ kí ló rí o gbogbo ẹ̀ ń polúkúrú mo ṣó kí a gbọmọ làmí kó mọ̀ dá pa o ẹ ṣàlàyé ẹ̀rù ń ba ya lọ́nà odò o ọkùnrin ò lè dáre inú oko kí ló ti jẹ́. o mò ń jẹ́ o. ìwọ níbo mo ti jẹ́. ta ló gbé e fún mi ta ló gbé e wá ọwọ́ ta mo ti gbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ṣeun bàbá mi. báwo wá ni mélòó ni wọ́n yọ̀ǹda nu páálí wa báyìí ah, àti tàwọn ọmọ náà gbogbo ẹ̀ ah, o ṣe mo dúpẹ́ eh, báwo wá ni a ṣe fẹ́ rí gbà báyìí ṣé kí wọ́n á gbà ni àbí báwo. wàá bá mi kó wá mo mà dúpẹ́ o. ìgbà wo ni kí n máa retí ẹ̀ ó dáa náà ó ṣe màmá retí o ó dáa ó dàbọ̀ ọ̀rẹ́. àmàdúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run àbó rí ń tàrò pó ṣòro ṣe wẹ́rẹ́ lọ́lọ́run bá bá wa ṣe. alhamdulilayi ajẹ́pẹ́ náà dèrò lóyìnbó nìyẹn. àbí kò ju bẹ́ẹ̀ lọ. báwo wa lè ṣe fẹ́ rìn báyìí. Ah, ìpalẹ̀mọ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn nígbà tá àkùkù lẹ́nìí kankan tá a fẹ́ lọ dágbére fún gbàtí bá wùwà náà ní ká gbéra. ẹ ní dágbére fáwọn ẹbí ọkọ yìí. dágbére fún àwọn wo ah, ta ni mo tún fojú jọ nílé adé rí gbígbé mọ́ ṣé èmi tó yẹ pé wọn ò tiẹ̀ fẹ́ rí rárá rárá ni màá tún lọ dágbére ìrìn àjò. àwọn ọmọ ń kọ táwọn ọmọ bá parí ìwé wọn wọn á wálé bàbá wọn ṣé àwọn mọ̀lẹ́bí tó ṣe wípé ogún olóògbé o ni wọ́n dẹ̀bi ti àyà tì tí wọ́n ti rántí pé olóògbé fọmọ kankan lẹ̀ tí wọ́n lè tọ́jú. bọ́rọ̀ àwọn ọmọ ènìyàn ṣe rí nìyẹn ẹni tó kù ní tiẹ̀ gbé ah, kọ́lọ̀ má jẹ́ ká kú fọ́tà yọ kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi gùn béèyàn bá láǹfààní kó ètè ṣàbíàmọ́ kẹ́lẹ́mì tó gbà àwọn ọmọ á ti dàgbà wọ́n á ti tójú bọ́ ẹbí kankan ò ní lè fọwọ́ lálẹ̀ fún wọn. ṣebí kọ́ lọ́run tètè ṣọlá fún wa ni ká má jọlá ọmọ wa mọ́ ti wa. àmì ooo. dákun mọ́ jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ mọ́rọ̀ ní tí mo ṣe pè ọ́ ọkọ rẹ tó dolóògbé dákun kí ló kọ rẹ. àní orúkọ àbí sọ ni mo béèrè. ọ̀làṣe ni adẹ́rìbígbé. ó dáa ọmọlé ibo ni. Ìfẹ́ ọdún. níbo lágbélé rẹ̀. ẹ pẹ́rín sórí igba rúmọlẹ̀ ojúkọ̀tún àti igba ojúkòsì rúmọlẹ̀ àwọn ni wọ́n ní béèrè lọ́wọ́ rẹ̀ nítorí ó ní ètùtù ráńpẹ́ tí mo fẹ́ ṣe fún ọ kí gbogbo ẹ̀ kó lè tùbà kó lè túṣẹ́ ni. odòye ọ̀dà ọ̀dà ọ̀kàrẹ̀ bá a bá parí gbogbo ètùtù wọn mọ̀ kàn sí ọ o ṣeun. òtúyè ọmọ ìfẹ́ ọ̀dàn ah, àgbàrá òjò ń bọ́ mi ìjò bọ̀ ẹ̀jẹ̀ àfúrá o. Ah, ah, fárí nú. ṣé dáadáa mo bá gbogbo ilé. àdúgbò fọlọ ó sì bú yẹpẹlẹ ìdíwọ́. ẹ ẹ ṣáàmọ bínú ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ awo tá a gbélé lọ́wọ́ ibi ọ̀run mi là bá darí wa sí ibẹ̀ náà là á tẹ̀dó sí òun ló fà á ọ̀dà wá sọ fọ́rùn mi là ní àwa mọ̀lẹ́bí rẹ náà lè fẹ́ rí ọ a sì lè fẹ́ bá ifá ní gbólóhùn kí ọ̀run mi là mọ̀ fún ọ láyè kọ́ ọmọ yọjú sí wa. Ah, òdodo ni òdodo kò burú wọn ò bá yín jíṣẹ́ fún ẹlẹ́rìn ìpín àtòrí ẹni tí ó sùn wọ́n ṣe. Ah, ẹ̀sìnkú aráfẹ́ra kù tọ́lá ṣe é ní. bùnmi ọlọ́run ti pé tí ẹnu. Ah, nígbà mo gbọ́ ọmọ banilẹ́rù àfúrá bẹ́ẹ̀ lára ò sì fún gbogbo wa náà. àkọọ́lẹ̀ ọlọ́run. Eh, mo tiẹ̀ gbọ́ pé wọ́n ní ó ti gbẹ̀sìn mùsùlùmí kó tó di pé ó fayé lẹ̀. Ah, ọgbẹ̀sìn eh, àmọ́ kò sí ní tó burú nínú kéèyàn ó gbẹ̀sìn bí kóṣà tí mọ̀ sọ lẹ́nu ẹni tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́. ọ̀dà ẹ rí ọ̀rọ̀ ti yẹ pàápàá ó pẹ̀lú tó gbé mi wá sílùú. ọba jẹ bẹ́ẹ̀ wọn jẹ àdó ń ta. wọlé kò wá lọ jẹun jẹ káwọn ìyàwó rẹ bá wọn fún ọba. báyìí olùkọ́ ọlọ́run. agolé o agolé mi o àwa ni o. bàbá ilẹ̀ àwọn dáadáa ni. ẹ sọ̀rọ̀ àná dé bá mi ojúmọ́ tó mọ́ kí ló wá dé tó yọjú sí mi mọ́. ẹ mọ̀ra yín ni. bẹ́ẹ̀ ni òdu ni kì í ṣàìmọ̀ fọlọ́kù. wọ́n ti níyànjú ìwọ náà la wá rí. ó dáa bàbá ẹ jọ ṣe lè gbà mí láyè kí n kàn sọ nǹkan tí mo gbé kaná máa wá padà yọjú sí ẹ jókòó. ẹ olówó ẹni ìrorò kó pé amọ̀ṣù ká mọ́tọ̀ lọ́sàn tó gbé kaná. wàhálà ti ṣẹlẹ̀ àṣírí ti tú o. báwo ló ń ṣe. ṣàdédé ni mo wà nílé àárọ̀ yìí o bí mo ṣe ráwọ̀ ẹbí ọkọ mi nìyẹn wo mi ò dágbére tí mo fi kú lé mi ò tiẹ̀ rá àǹfààní àti mú kọ̀ọ̀kan báyìí. Eh, nígbà tọ́rọ̀ rẹ ti wá rí bó ṣe rí i kò sí ṣe kò sáì ṣe lẹ́yìn ká kó gbogbo èrò wa ká fi ìlú lẹ̀. ṣé ọkọ mi ṣé mo dúpẹ́. Eh, owó àwọn èrò tí wọ́n ta wọn. owó mi ò tí ì gbowó kankan. Ah, kí ló dé. àwọn tó fẹ́ rajà ò tí kò wá kò sówó lọ́wọ́ mi. kí ló wá fẹ́ ṣe báyìí. àní kí ló máa ṣe báyìí. Ah, kò sí ṣíṣe kò sáì ṣe nígbà tó jẹ́ pé mi ò lẹ́lò mi mi ò lókè mi lẹ́yìn ọ̀run ìwọ náà ló kù mí kú báyìí tí màá bá jayé. èmi báwo kí ni mo ń tẹ́lẹ̀ fi jayé. kò ah. ah, lè dúró bí o. ó ṣe bẹ́ẹ̀ fún mi torí ọlọ́wọ́ bí ìlú kò mi fún mo fẹ́ lọ. ní sùúrù bèbè torí mi ò lówó lọ́wọ́ ló ṣe bá bàbá owó náà dẹ̀ tí ì dé báyìí wà á tún rìn síwájú ni. rárá mi ò lè ṣe bẹ́ẹ̀ fún wọn mi ò lè ṣe bẹ́ẹ̀ fún wọn mo nífẹ̀ẹ́. ṣe sùúrù ṣe sùúrù mo rò pé nǹkan máa ṣẹnu orí fèmí àti ẹ ló fi jẹ́ kí n dúró tiẹ̀ di wákàtí yìí. Ah! nígbà tá kára rẹ̀ ti tú epo ádàkú ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ o. ṣọlá torí ọlọ́mọ fọlọ́ọ̀bá bẹ ìwọ náà wá ti ṣe báyìí fún mi. Ah, ohun tó ọmọ sọ fún tiẹ̀ dúró náà. mi ò níbi tí mo fẹ́ lọ. kí ló fi ẹ́ lọ́kàn balẹ̀ pé mo lè padà wá fi ẹ́ ṣàyà. ṣọlá. ìwọ tó wà ń lé ọkọ tó ń yálè ó ti dájú pé tí bá padà fẹ́ náà. ó má padà yàrá náà. mi ní ṣe bẹ́ẹ̀. agata lodo alata lọlọ iyan ò ní kátápà wàdà o ṣó tún wá dáa kí ikú tó pẹ́ lẹ́dìyẹ kó tó wá padà àpèlé wúrẹ́. ṣọlá ṣọlá bàbá kò má sínú ilé. ó ti gbé bẹ́ẹ̀ kọ́nu. ó nà pápá bora nù èyí tí yé mi nínú ọ̀rọ̀ yìí ni pé ṣé arábìnrin yìí ṣé kò lọ́wọ́ nínú ikú ẹ̀gbọ́n mi ṣá. kò lọ́wọ́ nínú ikú ẹ̀gbọ́n rẹ̀ ó kàn fẹ́ fi ra rẹ̀ ṣe sábàbí ìbò lásán ni kò rí ikú tó pa ọláṣẹ́ ní ikú àmọ́tọ̀run wà ní látòdì ọ̀run ló ti wà ẹnì kankan báyìí bí ti ń kọ kéré mọ kò lọ́wọ́ nínú ikú ọláṣẹ́ ní. bẹ́ẹ̀ ráyé lóde ẹjọ́ ti dára rẹ̀ ká mọ̀ ṣàtúntò nìyẹn ọ̀rọ̀ wa dọ̀rọ̀ àwọn ara wa wà yìí ìfarimú ẹ̀kọ́ ńlá leléyìí fún wọn náà àti fún gbogbo àwọn tó wà nípò àgbọmọ rẹ yálà babaláwo ni o àáfàá ni o tàbí pásítọ̀. kí obìnrin ó wá ṣe nǹkan lọ́dọ̀ wa káwọn wá bá wọn ṣe nǹkan ìkọ̀kọ̀. ẹlòmíà gbóògùn fẹ́ lé wọn lọ́wọ́ wọn á ṣe bẹ́ẹ̀ gbáyà láyà ọlọ́run ò nífẹ̀ẹ́ sí o ó sì lè kó bá ọjọ́ ọ̀la yín pàápàá fúnra yín bí irú èyí tó ṣẹlẹ̀ sí ọ yìí látòrí ìṣòro tí wọ́n gbé wá ká máa fún tí ò tọ́ lọ́wọ́ àbí irú iṣẹ́ wo là ń ṣe tá à ń pé kóbìnrin ó mọ̀ wẹ̀ ní hòhò lójú wa bọ́ bá jẹ́ ìyàwó rẹ̀ ni ṣé ìwọ lè gbà. ẹlòmíín àti ẹ̀gbáya aláya ẹlòmíín alóhùn ó sì gbẹ́rẹ́ sójú ara fóbìnrin gbogbo orú nǹkan wọ̀nyí Elédùmarè ò nífẹ̀ẹ́ sí. ìfàmì òṣèlú yìí yóò kù díẹ̀ káàtó àwa tá a sì ń tojú bọlé ká ṣe níwọ̀nba pàápàá jùlọ ẹ̀yin obìnrin ọlọ́run nìkan kó dẹ̀ jẹ́ kó fún gbogbo àwọn èèyàn tó kù tó ń bọ̀ lẹ́yìn. àfi kí ọlọ́run kó dáríjì wa àti ṣèṣe lẹ́dà lájà níbo la mọ̀ tá fẹ́ wá wọn sí. ta ló wá ń bì